òṣè ni ó máa ń ṣáájú ẹkún o àbámọ̀ náà ni máa gbẹ̀yìn ọ̀rọ̀ àwọn àgbàgbàlú àwọn ọ̀tọ̀kùlú wọn kóra wọn jọ wọn ò rí oògùn àbámọ̀ ṣe o bí ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin tí ẹ̀ ń wo àwòrán ẹ̀ ṣe jẹ́ gan nìyẹn o olókùnrin ni o àwọn fòníkú fọ̀ládìde ss ni wọ́n pè é ní èdè òyìnbó àgọ́ ọlọ́pàá ni ọmọ yẹn wà o ní eléwéran nílùú Abẹ́òkúta kí ló gbé e débẹ̀ kí ni ohun tó ń bà á nu yẹ wọn lọ rẹ̀ sì jẹ́ gan-an ẹ máa bá wa ká lọ ìyẹ́nu wa jẹ́ bàbá mi ọmọbìnrin kan ṣàkíyàn wọn á ṣiṣẹ́ kó ṣàyè ọmọ wọn á ṣàyè bàbá tó bí wọn lò ọjọ́ sátọ́sì. mi mọ nǹkan tó mọ ṣe gan mo wá padà wá sí ìlú mi torí iṣẹ́ búrẹ́dì mo tẹ̀ máa mi ta oúnjẹ. iṣẹ́ òun iṣẹ́ bẹ́ẹ̀. iṣẹ́ búrẹ́dì mo bá wọn wọ̀ lórí ìfẹ́ máa bẹ̀rẹ̀ tí ṣé wọ́n mú fún ìjì rẹ̀ bó ṣe wá rí sí ẹ̀kọ́ òròṣìkọ́ wa ìrìlẹ̀ ògògògò torí dókítà ní kí wọ́n lògùn tí wọ́n ní ẹbí tóòsì tútù tóòsì máa fi ṣẹ́kù àtúntò tí mo ti lọ ní ìgbẹ́ta mi torí mo mọ̀ láwọn pé kí wọ́n ní ṣe mí mi ti wà ní ìdẹ́gbàdùn mọ̀ mú kó tẹ̀lé bá mi ọ̀sán wọn aláwọ̀ sọ ìlú pàṣẹmọ́ kó má takò mí léyìí kó má takò mí mi lé ní ìgbésẹ̀ sọmọ Ondo State akéké níyàwó ti gbé mi gbé kó lè wà pẹ́jú mi mo sì jẹ́ èèyàn mo ti sá káàkiri kí mo máa jẹ èèyàn akéké níyàwó ti ṣe wàhálà lórí mi ìyá mi nìkan iná ni mi nìkan ni mo wà lọ́mí wà mí tó wájú. àbẹ́yìn wọn wà lábẹ́ igi wọn wà lábẹ́ igi ẹgbẹ́ ọ̀gá mi lọ sí mọ́ ẹ àwọn bọ́lá bọ́lá bọ́lá yẹn wà rán báyìí bọ́lá wà. ó wà níbi bí wọ́n ní ìwọ ìbọn ọlọ́run fún wọn. bẹ́ẹ̀ ni. Thirty four years. Thirty four years.

inú àyíkọ́ ti mú wọn ṣẹ́mi sínú mọ́tò mo dẹ̀ wá àtẹ̀ ń gbé as customer pé kí ẹ lọ àtẹ̀ wọn ilẹ̀ àmú wọn ní bọ́ ìmú mọ́ kí ni mo ṣe kí ni mo ṣe wọn jẹ́ sọ anything bàtà wá dé station wọn ti bọ́ ṣe mú mi ní tàtú là ń bọ́ mi ṣe kọ́kọ́ wọn pé ṣọ́ọ̀bù lẹ́tí wá mú mi. yàtọ̀ sí apá ìmọ̀lẹ̀ fún ní tàtú sí. yóò ní yóò ní ó tán lẹ́yìn yóò ti tán. ẹ̀bọ̀ kí ló mọ ètò ní méjì kí ló fà á. kékeré mi ti yà. kékeré ọdún mélòó. nígbà tí wà ní primary school ti ah, ah. yà ẹ wá mi lọ́mọ èmi. kálọ̀ yàrá tó fọ ẹni tó lọ́nà dísù ó ní ọmọ primary school ní ètò yẹlẹ̀. nígbà tí wà ní ta ló yà fún ẹ ta ló yà fún ẹ báyìí. ìgbà yẹn à ń ṣe kéka máa ń ṣe skit káàkiri. níbo lọ nílùú wo. ní Ṣàgámù ìgbà yẹn mo ṣe dí Ṣàgámù ni. o ní ss ni bẹ́ẹ̀ ni sà ss ni sà ss ni sà mi ì ṣe kankan. no sikusẹ sikusẹ no sikusẹ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà mi ì ṣe kankan. táwọn òbí ẹ ti mọ̀ pé o mọ̀ wọ́n ti yọjú sí ẹ. wọ́n mọ wọn jẹ mi náà kí wọ́n bá mi sọ̀rọ̀ rárá. wọ́n ti yọjú sí ẹ. bẹ́ẹ̀ ni wọ́n wà láàrin gan. wọ́n wà ń bà yìí ẹsẹ̀ mi mi ṣe kọ́kọ́ mi ṣe kọ́kọ́ níwájú ọdún àti mi mi ṣe kọ́kọ́. bọ̀dá yìí kọ́. èmi wọ́n jẹ́ kí n pele ní obìnrin ni mo ní yíṣẹ́. Alore TV Alore TV nílé ni lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gán òtòtọ́ kọ́ ni lóye.